Súra yìí bẹ̀rẹ̀ pẹ̀lú araf mẹ́rin, alif, àti lam, àti kíni o, àti mim, àti rọ. Àádìí orúfo, ìsámà orúfo lè jà yíyà, wà ìsámà orúfo lè mọ̀kọ̀tọ̀ à. Àwọn araf ti tá a gé sọ̀rọ̀ ẹ̀ nígbà lábẹ́ bẹ̀rẹ̀ ìjọ ní ìsìnkú ní dẹ́ka padà síbẹ̀. Gbogbo àti wàtá àwọn bàbá bá wa sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ lórí ọlọ́ọ̀ba àlekè ọlá ló nímọ̀ nípa kí ni tó gbà lẹ́nu lórí ẹ̀ àmọ́ fi yẹn yé wa dáadáa àmọ́ ní oríire tó ń fún wa lórí pé alukur'an tí a bá ní alif lẹ́mrọ ara mẹ́rin tó kàn yóò gba kí ni ogójì ládàá ni ó sọ pé mẹ́wàá ló kó láti fẹ́ kọ́ńtífà yẹn bóòlù ṣe ó dá bóòlù ó ṣe tó torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe tó ń fún wa yìí ó ga ó kọjá làákẹ́ ìtọ́mọnìyàn lè ronú sí ìkọlọ́wọ́ fún aládá mẹ́wàá tẹ̀síbí làwọn fi ń pè aṣọ́ọ̀kì kéèyàn bẹ́ẹ̀ ló ń gbẹ torí ládàkà lọ́dọ̀ rẹ̀ kò sí tó wọ́ọ̀tì ó ní sọ̀látù alifajiri sọ̀látù alifajiri rákà àtẹ́yìn alifajiri rákà àtẹ́yìn alifajiri rákà méjì alifajiri khayrun mina dúníyà wà máa fi hà ó lóore jáde àti gbogbo tí ń bẹ́ẹ̀ náà lọ ó yá rákà mẹ́lẹ̀ àpè méjì ó lóore tó tó bá ní rákà méjì tẹ́yà bá wá kírun ọ̀ràn ẹ̀yàn ojúlówó rẹ̀ sẹ́ni tí ń rákà Kairu mina ad-dunya wa ma fiha olóore jẹ́ àti gbogbo ti mẹ́nu ẹ̀ lọ. ìyẹn pé orí tọ́lọ̀ ń fún wa níbi ìjọsìn ó lágbára la máa fi bẹ̀ wá ká sì jọsìn lórí tábìlì àánú ọlọ́run. téèyàn bá wọn kíra kà tẹ́yìn fàjèrè ní tó lóore jẹ́ àti ṣe mẹ́nu lọ tí ò bá lágbára rẹ̀ kílẹ̀ rẹ̀ pé ń ṣe kò tí ì máa kírun. ajẹ́pẹ́ àbíkó padà lọ kọ́ báwọn ẹni lé kíni wọ́n ṣe ń kírun ti máa ń lápá. ajẹ́pẹ́ bí irun yẹn ti tóbi tó lẹ́nu àwọn sàbẹ́ lánàá òun ló bá tó jẹ́ pé wọn ò rí kankan ní tó tóbi tó níwájú wọn wọn ò rí kankan kò sí sẹ́yìn fi wé tóbi tó wọ́n máa ń jà sísá fún wájú wọ́n máa ń jà sí ni ó sísá fún wájú ọ̀pọ̀ mẹ́nu wọn tó kírun ogójì ọdún tó ní wọn pé kábàrà àkọ́kọ́ sẹ́ lẹ́yìn òun kódà àwọn lẹ́yìn tí ń ṣe sàbẹ̀ táàbì ètò ni wọn ó kírun kí mo ogójì ọdún tẹ̀kùnrin wàhálà yà yìí sùn náà dùnìyà wọn dà ní sẹ nínú ayé ojú kòkòrò àwọn sàbẹ sáfù àn lórí dára tó wà bẹ́ẹ̀ ó fẹ́ tóbi ó pọ̀ ó fẹ́ ju tiwa lọ tó ti ọ̀pọ̀ nu wọn tí wàhálà bá dé bá wọn ní kàmí tó wọn ṣe kí wọn máa ń ṣe ọmọ kàlùkọ àn kì í ṣe ìtawà sọ pé mo fẹ́ sàkùránì ara mo fẹ́ sàkùránì ìbàjẹ́ tó tóbi ni àti wàá sọ ní tíra sàṣì ń sìkùránì sàṣì ọ ọ̀rọ̀ táwọn fi bẹ lọ́wọ́ bá dẹ́dàá mi ọ̀rọ̀ ọjọ́ sísìn ni àṣẹ sì wà nú ẹ̀ pé lọ ṣe eléyìí lọ ṣe yìí bẹ́ẹ̀ tí wọ́n máa ń dùn púpọ̀ jù ní àwọn aládá tó wà mẹ́ẹ̀ àwọn aráàfin sóra tọ́lọ́ wa bẹ̀rẹ̀ pẹ̀lú aráàfin kọ̀ọ̀kan yìí alif lamim amim àyínsí kọf àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó ti di twenty nine nínú one hundred and fourteen sóra kílá pé twenty nine àti wá sọ pé nínú àdámọ́ bọ́lá sí mi bá ànágbà Muhammad sọ̀rọ̀ tó bá ti sọ ara fi yẹn kóbìnrin má dàrú mọ́ ọ lọ́wọ́ yóò wà ní ara fi ti mo kà fún yín o òun náà ni mo kójọ tí mo fi kọ kúránì ìyẹn ni pé ọ̀rọ̀ àgbáyé ó sì kí ni ni ó fi tẹ̀lé ó wà ní alif lam alif lam tilka ayatul kitab wal ladhi. أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون ألف لام ميم را eléyìí làwọn ìtọ́ka lórí èèmọ̀ tí Kùránì jẹ́ wà ní tíìjà ìbàbí wọn máa ń lo zálíjà kí mo kè wọn máa ń lo zálíjà ìkìtà bàbí alif lam mim wọn ní kí ni. zálíjà ìkìtà wọn náà wọn ìbá fi ọtọ́jú lọ tílíkà bíi bàtìlá mìíràn tílíkà ìṣàràtú ìlà àyàt torí kí ni àyà tó tẹ̀lé ó lélẹ́yìn ni èyí tílíkà àyàtùn àwọn àmì tó pọ̀ jámù kí ni àyà jámù kí ni àyà àyà nígbà míì wọn máa tún símà sí asharat àwọn àmì ìgbà míì wọn túmọ̀ sí alamet àpẹẹrẹ sótíé àyà ìgbà míì wàá máa tú àyà sí kí ni o amúrún àṣẹ tó tiẹ̀ ọ̀nà tí wọ́n máa tú àyà sí máa ń ṣe kí ni o máa ń pọ̀ ìgbà míì wàá tú àyà tún juz'un min ayatil Qur'an tó tiẹ̀ eléyìí lọ̀kan nu àyà ìgbà míì wàá máa tú àyà sí dìláàlà ìtọ́ka àyà ìtọ́ka tí ń tọ́ka pé báyìí wọ́n ní tilka ayatul kitab eléyìí ni àwọn àmì tíra yẹn àyàtò kìtà tíra yẹn tó ju gbogbo tíra yẹn lọ tíra lórí kí ó ju gbogbo tíra yẹn lọ fákọ̀kọ́lá kìtà àbí àwòkútù mi gbogbo tíra tí ó wọlé sọ̀kalẹ̀ lórí ayé fọ́mọ́ni yẹn tíra yẹn yìí jù lọ torí pé. wàlẹ́bí múndínlá ìlà ìgbà mi rọ̀ nígbà tó. torí pé tó ń sọ̀ kalẹ̀ wàlẹ́bí múndínlá ìlà ìk ẹni tí ń sọ ọ́ kalẹ̀ mi ń rọ̀ bíkà látọ̀dọ̀ tani látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ alhaku ọmọ òdodo ìyẹn tẹ́tílì ka ayatul kitab alhaq eléyìí là mi tíra òdodo ajẹ́pẹ́ tíra mi tó bá ti yàtọ̀ sí kí ni o albatil ìbàjẹ́ ni kò sí tíra mi tó lè exist lórí ilẹ̀ tó wá lè jó òdodo ní kí ni o bí Al-Qur'an ẹ̀ máa àṣẹ rẹ ni ẹ̀ máa àpèjúwe inú rẹ ni ẹ̀ máa ìtàn rẹ ni. ń ma ìdájọ́ ọ̀nù rẹ ní ma àwọn àfiwé hak òdodo ni ìyẹn ni pé tíra kan ni tí ó máa sòpin yà láàrin rọ àti kíni àti ìbàjẹ́ náà. ولكن أكثر الناس لا يؤمنون ó sì wá jẹ́ tíra òdodo tó tó ọlọ́ọ̀bọ̀ òdodo ló ṣe kí ni o wábìlà ákì àzànáhù wábìlà ákì náà ó ní wábìlà ákì pẹ̀lú òdodo làwọn ọlọ́run fi sọ kalẹ̀ ìyẹn pé nǹkan kan ò rújúmú rẹ̀ tẹ́yà bá rí nǹkan tó bá ní òye òun nínú Al-Qur'an á sọ pé kí ni fásitì alu ala zikir nkùtù làtàyà tó ọba ti mọ lọ́bí kí ni o lọ́bí àwọn tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyà rújú máwùn èèyàn lọ́wọ́ lónìí bẹ́wọ́n ilé lọ wádìí ẹ̀ lọ́wọ́ àwọn àfa ńgbà parí secondary school ó wá lóun fẹ́ perform because elementary náà ṣe kí ni náà sì kọ́ bọ́ọ̀lù ọmọ nìyẹn ó díẹ̀ tí ó ti wá ní òun náà fẹ́ máa ṣe báyìí gbogbo ìdáhùn náà kà ló dá tó wájú báyìí a máa ka ọ̀rọ̀ ìtumọ̀ àwọn ẹni ìṣáájú látòrí àwọn anábọ̀ Muhammad al-mufassir al-awwal al-Qur'an ẹni tó mọ̀ tó máa lójú lórí anábọ̀ sahaba lẹ́gbàá náà kí Summa àtúbà àtàbíìn ló wá kan àwọn tábì àwọn student àwọn sàbẹ̀ ìyẹn ni pé bí wọn bá tún Kùránì tí ò ní pada wí yóò padà sọ́dọ̀ àwọn tábì látọ̀dọ̀ àwọn tábì yóò gbàdúrà àwọn kiri àwọn sàbẹ̀ látọ̀dọ̀ àwọn sàbẹ̀ wà ní tàn nẹ́bí sọ́dọ̀ so ló máa tán kàn yóò balẹ̀ wàbẹ̀lẹ̀ àkìyà ń sọ̀rọ̀ náà. wàbẹ̀lẹ̀ àkìyà ń sọ̀rọ̀ ìyẹn pé gbogbo ògbà tíra yóò máa dájọ́ lórí òdodo. نعم ولكن أكثر الناس ولكن أكثر الناس لا يؤمنون ما أودو تقوى الله القرآن kí mo pè é máa òdodo tó pọ̀ lọ́rọ̀ kùránì àwọn èèyàn ò sí ìṣe kíni wọn ò gbà ẹ wà nítorí kíni ìpín méjì làwọn èèyàn wà jẹ tí ò jẹ wọn gbà sin maka ododo torí pé àti ẹ̀rá ìrúlẹ̀èdè tá a wà yìí láti ṣe vas ìwádìí kásì research and badal akọ́ì nípa àwọn reality tó ti yé àwọn ìmọ̀ àwọn science tó wà náà Al-Qur'an léyìí tá a mẹ́nu bà díẹ̀ lónìí so tẹ́fẹ́ wò pé àtikúránù náà sì ní àwọn olùsèwádìí jahan àwọn ẹ̀sán ìmọ̀ kan parẹ́ tẹ̀bá bí àwọn afáà pé báyìí kí ló wà ní alukur'an mo sọ fún wa wípé aríkanú àwọn afáà wa tí ò rí náà rọ́jò lè jẹ́ fífò ìbásọ̀rọ̀ ọlọ́run múrin náà rẹ̀ sọ́dọ̀ tó bá sí kúránì báyìí sótìyé tẹ bá sí kúránì báyìí yóò sọ fún yín pé tẹ bá lọ́wọ́ péjì báyìí kò dẹ̀ ṣe kí ni kò dẹ̀ rí yóò ní àyà tó wà lókè ní first line àyà báyìí ni ní middle line yóò kẹ́kọ̀ọ́ kan middle àyà báyìí ni ní last line àyà báyìí ni kò sí rí náà. àwọn ìlàkà àṣàhábì Rasulullah bí àṣàbí òṣèlú ọlọ́ni wọ́n mójútó tíra yẹn gbèlé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà nù sẹ́ni tó wà lè mójútó adẹ́pẹ́ gbogbo tí máa ń sọ ní wọ́n mójútó bẹ́ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n fẹ́ máa lo kúránù ọ̀tọ̀ ni tí wọ́n wá kiri inú ẹ̀ ẹlòmínà ìdápẹ̀ fún aláṣìírí tó wà ní kúránì tó ti máa kà ní tó kọ́kọ́ lọ máa kà dáadáa lùjára tó kẹra tó bá tẹ kọ́kọ́ máa kà lásán ó ti tó fún ẹ lóògùn wàrọ̀ tìlẹ̀ kọ́ra áyà kàtúkà kọ́kọ́ mọ kàlá kàtúkà kátó wá sọ pé àwọn àtàjọ tó wà lọ ẹ̀ alijahan àyìnbàkan ìjẹ́ yìí kò dọ́pọ̀lọpọ̀ lè gbà fún Quran kò dọ́pọ̀lọpọ̀ kí ni because táwọn ọmọ kì í Quran ló sọ báyìí ẹ̀wọ̀n níjẹta táwọn sọ̀rọ̀ níjọ alamisi yom khamis táwọn sọ̀rọ̀ nípa dùlùkì shams wàgàdà kìlẹ̀ bọ́ọ̀lù tí wọ́n ti kí ni ó sì máa ń yí àtàrí kò fẹ́ sásìkò kan tálùkù wàlfàjìrì wàlẹ́yìrì ó yà kí ló kù wàṣàǹsì gbogbo ẹ̀ ẹ dáhùn tó bá ti wọ́n múra nípa nǹkan tí mo bá fi ń sọ̀rọ̀ nípa nǹkan ajẹ́ kó fẹ́ ká wo ojú ẹ̀ ni ẹ tún wo ọ̀rọ̀ rárá èdè tó fẹ́ sọ yìí ìyẹn ni pé àdín alẹ́ tì tulfita anzor nas ila hakoiti aṣia ẹ̀sìn kan tó wá mú ìwé òfin kan wá tí ń pa àwọn èèyàn lọ síbi pàápàá ṣẹ̀yìn ayé nígbà kó mọ̀ yìí pé àwọn kan padà láyé tó fẹ́ máa claim of being a science scientist pé ọ̀jọ̀gbọ́n làwọn gbogbo ọ̀jọ̀gbọ́n wọn ò tí ì kọjá àwọn ohun tó wà náà lọ́kọ̀ọ́ báyìí jáàlù àwọn kan wá kà wọ́n mọ̀ pé òdodo ni wọ́n ti kí ni wọ́n kà wọ́n mọ̀ pé òdodo ni láyé mi náà àwọn bil imani bí ilà ìnáda wa takabbur kò sí tí ò jẹ́ kí wọ́n gbà kọjá pé kí ni o ìfẹ́ nu àwọn àgbọ̀ kébi táwa àgbàtìrà àwọn lárúbáwá sáà yẹn sọ bẹ́ẹ̀ ọmọ Lárúbáwá làwọn àtẹ níta ni rọ́pò nínú ọmọ Yorùbá náà tí ò ní ṣe ọmọ Yorùbá tí tọrọ òye òun náà ò ní ṣe ó ní ìwọ tẹ tí tẹ máa tẹ ẹ ṣe àwọn asọwọ ní mẹfà ní kọ́kọ́rọ́ ó wá kẹ́kọ̀ọ́ ní ọlọ́dún mẹ́sàn-án lò ṣe o bá ráwọn tí wọ́n sọ àkọ́ ìkìfà àwọn pé tẹ́bárí tí pèpè sí yẹn òun kọ́lá kọ́kọ́ ní kọ́kọ́ pèpè rẹ̀ o wọ́n lárúbáwá fẹ́ mú wa lónìí. ìjọ wo ẹ lè rí fítàrí ìrìnsẹ̀mà ní colonial master you cannot find Arab among the colonial master lárúbáwá ò sínú ẹ̀ colonial master àmọ́ wà mẹ́rin no Greek Portuguese Red Indian American French àtẹ́rì ni ẹ lárúbáwá ò sínú wa. sotí lárúbáwá mú ilé kí ni ó mú ilé lórí ẹ̀ àwọn yàrá tó ròyìn pé bí àtòrí Saudi Arabia tó fẹ́ ká máa wá ká máa dé kíni ká máa dáwọ́ jọ ẹ lọ lé lo kíni commission sọ ọmọ Saudi Arabia lórí alálàájì kọ̀ọ̀kan ẹ wá bí pé kíni ná fún wa nínú orílẹ̀-èdè tí ń ná owó tí wàhálà bá dé báwọn àti abádé tí wọ́n ná owó Saudi Arabia ò náwó fún ẹlẹ́ẹ̀kejì ẹ̀mọ́jà tó wá gbàgbé òní early eighties kí ló pé early eighties Nàìjíríà náwó fún Saudi Arabia wọ́n bùn lówó Nàìjíríà mú kíni Saudi Arabia lówó So, tó bá kọ́ bá káwọn èèyàn lówó ó bẹ́ pè ní center of excellence báwọn yẹn ṣe ń rò yóò ti di center of excellence yóò dé world trade center tipẹ́tipẹ́ tí ò ní segin ni tí ò ní jẹ́ sí so báwo lẹ́sẹ̀ wá sọ pé so òun yẹn wá dé kò sí tó fẹ́ sọ fún wa pé ká má tẹ̀lé lárúbáwá ó wá ní wọ́n pè é ní mistura ìwọ rúlà aláìmọ̀sẹ́ pé kò má ló gbà mistura tún ìyàtọ̀ wà láàrin kí ni mistura tún àti mistura sẹ́ni ó ti kọ́kọ́ jẹ jí mẹ́ẹ̀ bàjẹ́ oorun gan mistura oníkíni onírúlà bẹ tọ mistura ó yàtọ̀ bí ta ó ní wọ́n bẹ̀rẹ̀ ní ajára olókùúta sẹ́ni kó ṣe ní sèé òun náà na kùn bẹ́ẹ̀ ní ha wàtíkíni àti ha hajara àtikíni hajara <laughs> so ti àgbọ̀rọ̀ mọ́sọ̀ọ́ because ó wá ṣẹ̀bẹ̀rẹ̀ wàhálà ká tó bẹ̀rẹ̀ ramadan ẹ̀ ti gbọ́dọ̀ clear rẹ̀ fún un sọ àbọ̀ òráyè rẹ̀ ní tí ní gbogbo ẹni tí máa ń pariwo náà lèyàn máa ń tẹ́tí sí ńgbà míì náà òpè sọ táìmù sọ̀rọ̀ bá kàn ẹ ti ti dá padà sí kẹ́kẹ́ kíá àwọn olùdó tó lẹ́kọ́ báwọn yẹn tó tiẹ́ ó lò lo nine years níbo ní Saudi Arabia kò lo nine years ìyẹn lo nine years nìkan ó lè jẹ́ tẹ́kù sẹ́mọ́tàmì tẹ́kù òun làwọn illegal immigrant pé wọ́n kàn hang up and down so wọn ò wá lè gbọ́ kankan pidgin ni wọ́n gbọ́ gbogbo tó sọ ló ẹran kílìsì yẹn pátápátá píjì ni kò sí fún alọ́fíà fàṣíhìn bẹ́ẹ̀ ló bá tán ló bá lókè ni ó ní tóun bá dún wájú lárúbáwá òun làwọn ẹni ọmọ àlè ni kó wá dún ọmọ wájú ọmọ nàìjíríà kì í ṣe lárúbáwá kó wá lókè ni kó wá là so ti yé so kò sí sábẹ́ sọ fún wa ohun tí ò jẹ́ kí lóore ó fẹ́ gbà takabura wàlá kí náà sára náà sí láàyè mi húwà mẹ̀ndínlẹ̀ lẹ́yìn la yóò nínú nàta kẹfúra òun náà fẹ́ gbà pé a wà gbà fún tíra tíra ìtọ́ tẹ́yà máa ń gbà lórí ẹ̀ kò sí tíra kan lo hundred years tí wọ́n ṣe kí ni o tún mọ̀ tako rẹ̀ àtàwọn ìmọ̀ ìmọ̀ oríṣiríṣi àwọn akọ́rin àwọn pàápàá ẹjẹ fún wa ní kàtà tó máa lọ sọtí lẹ́yìn tó dẹ́ just early stages ó ẹ̀ṣẹ̀ ní nineteen nineteen century ní sáyẹ́nsì ṣẹ̀ṣẹ̀ ń lépa bá wípé nínú aláǹtakùn kíláàbí aláǹtakùn tani yẹn tí wọ́n pè spider tó ti the cobweb aláǹtakùn cobweb wọ́n wá ṣèwádìí wípé nínú àwọn aláǹtakùn èwo ló máa ń ta okùn gan ṣé gbogbo aláǹtakùn ní ń ta okùn ṣé gbogbo aláǹtakùn ní ń ṣe kí ni ní ń ta okùn so ó jẹ́ wàhálà táwọn kan fẹ́ gba ìwé ẹ̀rí gíga àbí ẹ̀mí àmì ẹ̀mí àmì àmì ẹ̀yẹ jazakumullahu lórí ẹ̀ wípé òun ní òun make achievement kan nínú ọmọ science àti nǹkan tọ́lọ́mù bá dé dáadáa àwọn anijọ́ òlọ́fẹ́ sọ yẹn one thousand four hundred and thirty nine years làlùkọ́ni ti sọ ìran owó mọ́lá àtàkùn ní ṣe kí ni ta okùn ló ń ta ilé yẹn wọ́n ní màtàlù lẹ́rí. ìdàlẹ́rí àtàkàlù ní lórí láyé àwòrìyà àkàmàtàlì àǹkàbò ní sàkọ̀dà bẹ́ẹ̀ta. wọ ọlọ́ọ̀bà dẹ́dà ó fẹ́ fi ẹni tó mú nǹkan yàtọ̀ sọ́ba dẹ́dà tí ń wá ìsọ àbí wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì tó àtọ̀ sọ́lọ́ ó ní mo fi wọ́n wé kàmàtàlì àǹkàbò ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ gbálé aláǹtakùn mú. wà ó ń fọ̀rọ̀ ọmọ ewé aláǹtakùn tó náà talé sótíé òkété gbẹ́wò òun náà lẹ́gìnì ó nílé túùkù náà nílé àbí àwọn ẹyẹ òde àwọn náà lẹ́gìnì àwọn náà nílé aláǹtakùn náà lóun náà nílé ó wá bẹ́ẹ̀ fi lé ẹ̀wé ra wọn kàmásàlẹ̀ àǹkàbò olódàbí àpèjúwe aláǹtakùn ni ẹ̀tàṣàdá ti tó náà ṣe kí ni o tó náà nílé òun náà ilé tó wọ́n máa gbé o. إذ وإن أوهن البيوت لبيت العنكبوت. ó nílé tó yẹ pẹrẹ jù nú gbogbo táwọn àyẹ̀dá máa ń pè ní ilé ilé kí ni o ilé aláǹtakùn. ká sọ pé wọ́n bá lè mọ̀ ní pé kò yẹ kí wọ́n pe nǹkan ní pẹ̀lú ọba dẹ́dà. kí la fẹ́ mú bẹ́ẹ̀ ni kò ní ìtajà that bẹ́ẹ̀ta. ibẹ̀ láti rí pé family of commonwealth family ààbò aláǹtakùn ní máa ṣe kí ni ní ta òun abo aláǹtakùn lé ní ta o akọ ó dùn tiẹ̀ tó bá ta tán lòún ṣe kíni yóò lọ máa gbé bẹ́ẹ̀ ó ta náà yóò máa gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní ó tún ní mission mi tó ti torí ẹ̀sìn ta torí pé ó ta okùn yẹn láti lè dẹ́dẹ́ àwọn kòkòrò mi tí ó ṣe kíni tí ó kọjá so kúlù ahábì yìí wà máa dálíkà baitul ankabut satellite tí wọ́n ń ṣe lónìí yẹn wọ́n máa ń pè ní shabakatil ankabutiya sábàkátìrẹ ankarutia lóde lábáwá sọtì wọn fi ń wé pé ẹ wá wo satellite má ṣe ń ó dàbí kí ni ó dàbí láǹtàkùn sùtàlù pàdé ti sọ̀rọ̀ ń pẹ́ ó wá sọ níbi ọgbà ọ̀rọ̀ kan pé kí ni suratul ankabut náà. الله الذي رفع السماوات بغير عمل ترونها. ó tí ò jẹ́ káwọn èèyàn lè gbà ó ní kí ló ṣé wọn ò mọ̀ fẹ́ni tó sọ̀kalẹ̀ ní kíni Allah ọba tá a máa sìn tó ṣe pé. àlẹ́lẹ́ ọmọ ẹ̀sán àwọn àti ìwáyé àbájẹ́ ń ta ọ̀nà hàn. wọ́n fa àsàmàwá àti ó gbé àwọn sánmà ga àsàmàwá àti jáfù sánmà tó ti plural ní fún sánmà ibẹ̀ láti gbé sánmà yìí méje rọ́fà ó gbé ga ó gbé ga gbègà ìrìn àmẹ́dì láì ṣe kíni láì lóko ó gbéga láì lókun kó rọrùn mẹ́wàá bàtà tẹ́ǹtì kan yóò ṣe kí ni yóò fò kó tì í. tààrà ọ̀nà. àti ọlọ́pàá bẹ̀rù àìsàn àwọn àti ìbákọ̀ àtẹ̀wọ́ bí mọ́tò wọn máa ń yẹ Ọlọ́run ló ṣe sánà wá ní kí ni tìbá akọ that is level tìbá akọ level ni ní sùpàtò lólèkì sotie ó ní tààrà ọ̀nà àdàgẹ́yẹ ànàní tààrà ọ̀nà à ó ta sánà yẹn láì sí kí ni tààrọ̀ náà lẹ́yìn ló kó ní sèbẹ́yìn náà ń rí ìtòkè tààrọ̀ náà sèbẹ́ ń rí àbá rí mi lẹ́ni fòpó gbé sọ́mọ̀ dúró. ó ní ẹtú tó wo sọ́rọ́tì mọ́lì ẹtú wo fárijẹ́ ìbásọ́ra ẹtú fojú yín wo alitara mi foto ẹ̀rí kó ya pàṣẹ ra mi kẹ́tí ò ti dá rí. sọ́ra jàdúrà bẹ́yìn ni ẹ̀hún ọ̀dọ̀ ìgbẹ́ ìta lọ́sọ̀rọ̀ àti ìlà ọ̀hún ọ̀sọ̀rọ̀ àti. ó ní wọ́n tún fọ̀ tó tún sọ́rọ̀ níjọ́ táwọn èèyàn ti ń rìn lórí ilẹ̀ tí wọ́n wábi tó pin sánmà wà ríro tí débẹ̀ pébi tó ti fẹ́ nínú lẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ nìkan rí tó bá yẹ talẹ́ni tí ó gbà mú ẹ máa yún sí kò hùnà ìlà rahmà ìnáwó bí kò lè ṣe nípa sí ẹni ó gbà mú Allah ni náà. nígbà tọ́lọ̀ ọba dàda tó dá sánmà ó tàbí ó ti ló ń gbéga kò lè sóko mbẹ ó wá sọmọ ìyẹn pé bàtọ́ lọ́n dá sàmà tó ta tán tí ò lóko ìsáwà alàlàṣù ọlọ́run wá lọ jòkó lórí àlárà sí rẹ̀ ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala fawqa sab'a samawat ọlọ́run bẹ ló gbó lókè sàmà keje kì í ṣe nínú sàmà tó gbé sàmà yẹn ò lè gbà á ìyẹn ni ó máa jẹ́ ẹ̀rí wípé lọ́pọ̀lọpọ̀ gbà á nígbà tó sọ pé Allahu lẹ́rì rọ́fà àṣàmà wa ti bẹ̀rẹ̀ rẹ̀ amẹ́rẹ̀ ń tara ọ̀nà ọlọ́run tó gbé sọ́mọ̀ sókè tí ò lóko ó wá dé sọ́mọ̀ sáwà lẹ́yìn ìgbà yẹn ló wá sí kí ni ó lọ jòkó pẹ̀rẹ̀tẹ̀ ẹ́ alàlà àrùsì lórí kí ni lórí àlàáràsì bọ́lá ọlọ́run wà ń sẹ́yìn o lókè àlàáràsì àlàáràsì fọwọ́kọ̀ sábà àṣàmà wa àlàáràsì rẹ̀ wà lókè sọ́mà ọlọ́run bá dàda bàbá pé wọn kò dìgbà tó bá gbójú ẹ̀ sókè áàdì ìmìn àdáàbì dùà eléyìí inú àwọn ẹ̀kọ́ kiri àdúà ó sára ìbá ṣe pé tẹ bá fẹ́ pé tàmúdù yàrá ilẹ̀ sàmà ó lè tẹ ọwọ́ rẹ síbò sí sàmà wàlẹ́kìn látọwọ́jẹ òbá sọ̀rọ̀ ká ilẹ̀ sàmà ó ní ìdí kó dojú rẹ kọ́ bó ọ̀sàmà ìwọ tẹ́wọ́ ẹ̀ ọlọ́run gbogbo àyíká ayé ó wà bí nùnùnù kò sínú àkédàtò àwọn sálàf kò sínú àdìsọ́kà àwọn ẹgbẹ́ àwọn ẹni ìṣáájú ọlọ́run bẹ lókè sánà alẹ́ ìṣèwà tọ́bálì ìwọ̀n màálù gbogbo aláṣẹ kí ni lámà wàlẹ́kìn kẹfìyà bóòlù ọlọ́run ṣe jòkó ń bẹ̀ ẹni ó lè sọ bóòlù ṣe jòkó àlọ́ àni kéèyàn máa bèèrè nípa pé ẹ̀ẹ́dà bóòlù ọlọ́run ṣe jòkó lórí àga rẹ̀ bóòlù àga rẹ̀ ṣe àdádálẹ̀ ni táwọn ẹni àná kì í béèrè so kọjá kí ni ìmọ̀ wa so àwọn ọmọ wọn pé tábà sọ pé nǹkan kọjá àmọ̀ wa wọn máa rò pé ẹ wọn tún fẹ́ máa fi nǹkan rúwa lójú ni kò ní ìdíkan fi nǹkan rúwa lójú o kàn sọ fún ẹ pé sọ́mà táwọn olókè yìí bó ló ṣe rí èyí tó ń rí ìgbà òun mọ́ bó ṣe rí àbẹ̀rẹ̀ ìyàtọ̀ tó fẹ́ sọ bí sọ́mà ṣe rí fún wa lájọ táwọn ẹ̀ ti lọ sínú space inú àwòwò sọ́mà àbí sáwọn kan náà ń lọ kọjá òkè yìí wọn ò lè wọ sánmà àkọ́kọ́ irin wọ so ọpọlọpọ kan ń bẹ táà ti jọ ń lò táà sí kíni táà ti jọ ń gbé táà mọ bóòlù ṣe rí mọ bóòlù ṣe jòkó sí so yé wa bá a ṣe ọ̀dà àwọn èèyàn dókítà onímọ̀ ìjìnlẹ̀ egbòogi àwọn orthodox wọ́n sọ fún wa wípé lágbájá ti lose ìṣẹ́ ó ti lose láì rẹ̀ pé ó ti kú ó yẹ ó ti ó ti kú ọlọ́wọ́ rẹ̀ ti yóò padà sí báyìí ti kú ní hours rí ó rẹ̀ ti mi ó rẹ̀ dẹ́mi yẹn so yẹ wa ìkànnì ọmọ kan ọlọ́mọ méjì bí ọmọ yẹn ní hours ni òfin mi. wọ́n dẹ̀ confam ẹ̀ pé ọmọ ẹ̀ ṣe kí ni ọmọ ẹ̀ ti lọ ìyá rẹ̀ dẹ̀ gbé lọ́wọ́ báyìí ó gbé lọ́wọ́ báyìí ó gbé lọ́wọ́ báyìí ó lọ sí Allahu Akbar Allahu Akbar ó dẹ̀ káyọ̀tà kùrùsì ọmọ ẹ̀ bẹ̀ ṣe kí ni ọ̀nà bẹ̀rẹ̀ sí mi. kí ló gbé mi lọ́bẹ̀ ni wípé ẹ̀mí ti ń bẹ lára wa bóòlù ṣe ń wọlé bóòlù ṣe ń jáde tẹ́lẹ̀ ó bá kú lára yẹn báyìí tẹ́lẹ̀ ó bá kú ọ̀rọ̀ accident kọ́ tó jókòó tó bẹ̀ wò yẹn báyìí yóò dẹ̀ ṣe kí ni yóò dẹ̀ lọ. ẹ̀ ọ́n ti ah ah ah ah yóò dẹ̀ digi ó dẹ̀ máa lọ ọlọ́mọ àforíjì àfáwà ń àforíjì àdúgbò tí wọ́n ń náà nù ọlọ́mọ sàlékò àforíjì fún wa wọ́n gungi wọ́n ní ọwọ́ igi ó fẹ́ ga wọn fẹ́rẹ̀ lẹ́ igi kájú tí ó ga wọ́n dẹ̀ gungi gbàtọ́ dẹ̀ gungi tí ó fi bọ́lẹ̀ wọ́n dẹ̀ ná èyí ó máa wù ẹ̀bá ẹ̀mí ó bẹ̀ máa ṣe kí ni lórí lọ́pẹ́ yẹ́sọ̀ àlúnaka àná rúùh kú ní rúùhù mi amúlẹ̀ lọ́pẹ́ kí ló dé kí sọ bẹ́ẹ̀ fún wa ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tó wà lára wa tá a lè mọ bóòlù ṣe rí gan bèlè pé àbẹ́ mọ bóòlù ọlọ́run ṣe kí ni Allah ṣe rí àlìsíwá súnmọ̀sáwá alàlárùsù lẹ́yìn ìgbà ọlọ́run lọ jòkó lórí àga àláràṣì rẹ̀. wàsàn kọ́ ṣàǹsà níbi tó wà náà nìyẹn sàkárà ṣàmsà wọlọkọmọ ó ó sẹrọ fún wa mma ìbò òun lè fi lù tí ó lè fi yé wa sàkárà <laughs> ṣàmsà ó ó pírẹ̀sì wọn ó rọ̀ wọn ó rọ̀ wọn àbí ó sẹ̀ wọ́n kí ló sẹ̀rọ̀ fún wa òòrùn sàkárà ṣàmsà ó rọ̀ ó fabricate wọn ó ṣe wọ́n tù àlejò fabricate ó rọ̀ wọ́n ó surprise wọn jẹ̀dá kún un ẹ̀hẹ́n àwọn ẹgbẹ́ ìbò dáadáa mi ìtẹ́wọ̀n kí Yorùbá ti lọ gan ó surprise oòrùn oòrùn nìkan kọ́ o wá kí ni o àtòṣùpá ẹ wà máa rò pé why this surprise why tó gbọ́ lọ́run ṣe àwọn kìíní yìí rọ ìyẹn ni pé tí o bá ṣẹ̀rọ àlè lò ó àti kí ni àlè lò ó wọ́n máa gbé irun fún anibọ̀lọ̀ gidi wọ́n gbé bọ́ná wọ́n lù ú wọ́n gbalẹ́gbẹ̀ gbalẹ́gbẹ̀ wọ́n bá rọ ní ó tó dé kíni ní ó tó lò fún wa òrùn yẹn tí ò bá sẹ́rọ̀ àlè lò báwo ló ṣe sẹ́rọ̀ ó gbé lọ sí lẹ́fù tí lílo rẹ̀ ó ṣe kíni yóò fi wúlò fún wa ó jẹ́ kó wà ahead of us a little bit bí ninety million mile ní sílẹ̀ tó bá lọ wálẹ̀ eh, tó bá lọ kíni tó bá lọ wálẹ̀ wàṣàmùsù tẹ́jìrì lè mú sàkọ́rẹ̀ láà ọlọ́run ń rìn tẹ̀jìrì ó rìn sóti ẹ má jẹ́ kí bá ọlọ́jú sọ fún mi pé òun ẹsẹ̀ ń rìn o àbí ṣe ọlọ́jì kan sọ pé òun ẹsẹ̀ rárá alùpàdé ti ní wàṣàmùsù tẹ́jìrì lè mú sàkọ́rẹ̀ láà ọlọ́run ń rìn ṣe àkóòdì kankan ní rìn àbí nígbà tá a kọ àwọn nine planets tí wọ́n ti kí ni tí wọ́n ń rìn ọlọ́wà ní wà ṣẹ́mùsù tẹ́jì ẹni tí ń sọ̀rọ̀ yìí fún wa tálẹ̀ ní ẹ̀rọ àdẹ́gbà Muhammad tí ò kẹ́kọ̀ọ́ níbi kankan rí kò kẹ́kọ̀ọ́ biology délé yóò kọ́ sociology kò kọ́ anything wọ́n sọ pé wà ṣẹ́mùsù tẹ́jì rí òórùn ṣe kí ni òun rìn lè mú sàkọ́rọ̀ rẹ̀ là lórí agbẹ́rin tọ́lọ̀ tó bù kalẹ̀ fún. Ráàdì kọ́lé ọ̀nà tẹ́tí rìn yẹn distance sotie wọ́n customize ẹ̀ wọ́n gbé kalẹ̀ sódìwọ̀n tó gbọ́dọ̀ rìn ni tọrùn bá ilé sọ̀kalẹ̀ díẹ̀ kọjá àbí tó wà làhárà kàti jàmbá àti làhárà gbogbo tí bẹ́ẹ̀ lórí lè jóná. yes ẹni tó bá máa ń wo àwọn documentary dára àwọn harik ìyẹn iná jókè sẹ́yọ́nù pápá tí ìjẹ́pẹ̀rẹ̀ ni ó da ẹni tó bá máa ń wo ó máa ń ṣẹlẹ̀ California so ti gbogbo ẹ̀ ló pé náà ló pé sáà ara amẹ́ríkà lọ́tà amẹ́ríkà ẹ̀ bá mẹ́ so iná ní pápá báyìí pápá ọkàn bẹ̀rẹ̀ sí máa ń saná ni láì jẹ́ pé wọ́n àsungbó wọ́n àsunkan wọ́n wàá wà force láti lọ́ máa fi àwọn aeroplane àbẹ́ helicopter láti lọ́ máa fi pa torí pé kò sí tó jẹ́ kó suná yẹn ẹ̀rẹ̀tìfà àlàárá tó shams the temperature of that of the heat ó ti kí ni ó ti pọ̀ ó dẹ̀ jẹ́ kó lánàá èyàn pé tó bá lọ súnmọ́lẹ̀ jù báyẹn lọ gbogbo tó wà lórí yóò ṣe ni yóò jóná ni tó bá tó wà lọ lo òkè jù kílẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ òtútù ó ṣe kí yóò pọ̀ sẹ́ẹ̀mì rí pé tó lò bá rọ̀ lásùnmáǹgbà mi tó bá rọ̀ láàárọ̀ bí agobi mẹ́jọ tó rùn bá pẹ́ kó tó yọ kílẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ ló mọ̀ ká ni ẹ̀mọ̀ káṣáá ni ní moscow kí wọ́n pè ní mọ́sùkò níbi tí oòrùn wọn ló lò òkè oòrùn yẹn kàtẹ́kì ni ó ráìsì little bit ọlọ́run ní kóòrùn yẹn jọ kò gbá bẹ̀ tàbí kò gbá bẹ̀ ó fa kẹ́kẹ́ dí fún wọn ó jẹ́ kí wọ́n ní eyes àti snow for years abdullahi umar umar radiyallahu anhu ó láwọn lọ sí azerbaijan ní àwọn area russia àwọn lò six months ń bẹ̀ snow tó jọ jáde kò jáwọn orí kankan ṣe sọ̀látò kọ́sù làwọn kí bẹ́ẹ̀ padà àwọn kí kọ́sù ní kíni o fún six months ní Azerbaijan níbi tó lẹ́gbẹ́ wọn láwọn fìlà kan ní fìlà tábà mi dé yẹn fìlà yẹn tábà dé wọn máa ta jù bẹ́ẹ̀ lọ ẹmọ tó wà nínú ẹ̀ ìta yes ìta torí ọpọlọ pọpọlọ bàbà máa tutù yóò gan ẹlẹ́kìtì máa wọ máa wọ winter jacket fún yẹn wọ́n láwọn winter jacket kan ní Russia kan máa wọ̀ fún yẹn báyìí ẹ má rò pé winter jacket ló lásán lówọ̀ wọ́n máa wà nínú ẹ̀ yes àwọn president yẹn yẹn mọ̀ bílẹ̀mù kálukú bá ṣe rí ni wọ́n ṣe ṣe fún ọ̀dà wa ẹ̀kọ́ wáyé pé olórí orílẹ̀-èdè wa ó dé yóò àmọ́ sọ̀fìn ibi tí ò lè san máa láyé rẹ̀ so òun ló bá tẹ́tẹ́ wá tó máa ń sọ̀rọ̀ ẹ̀rí pé yìí ti yóò tẹ́ kí ni ìmọ̀ bùkù lẹ́nu wa wà ṣàmṣù sáṣàrà ṣàmṣà ó rọ òrùn fún wa torí kí ló fi rọ òrùn àwa ni kọ́kọ́ ń lo òrùn yẹn o àwọn dábàá ṣe kíni wọ́n ń lò àwọn nǹkan ọ̀gbìn náà ṣe kíni wọ́n ń lò tí àwọn òrùn ò bá sí tọ́lọ̀ ò bá sẹ́rọ̀ fún wa lè jẹ gbogbo èso tá torí pé òrùn yẹn ni ó jáde ní òdòdó ṣe kíni yóò fi tanná tó bá tanná yóò ṣe kíni yóò gbọ́ ọmọ ní kaṣú tá a jẹ lọ èyí táwọn yẹn ń pariwo wọ́n ní kaṣú suná kí ló dé kó suná kí ìtìyẹn pọ̀ ọ̀yá yẹn ṣe kíni ó pọ̀ ó wá pa ìtanná kíni o ìtanná kaṣú àmọ́ kò sọ lójú mi pariwo rẹ̀ náà ọdún tó bá ṣe dáadáa wọn ìdúpẹ́ fọlọ́ ọba dẹ́dà wàsánkàrà ṣàmsà ó ní mo sọ kí ni o òun sẹ òrùnrọ̀ fún wa àti kí ni o àtòṣùpá alkọ́mà òṣùpá moon oúnjẹ là ń àwọn ọmọ rẹ̀ kí ni reflections di kí ni impact kọ́mà lára ọmọ ènìyàn òṣùpá ní í ṣe pẹ̀lú ọpọlọ ọmọ ènìyàn wọ́n máa lórí èèyàn yí wọ́n lóṣù rẹ̀ ṣe kí ni oṣù rẹ̀ lé wọ́n lóṣù wọn lé ọlọ́run. ẹlẹ́kẹ̀yìn àṣà alukọ́mọ̀rù láàtà kíru aládọ̀ orí ya ti dàm. oṣù pátẹ́rì yẹn ó ní í ṣe pẹ̀lú blood circulations ara wa. ẹni mo làwọn ti kọ́ lẹ́yìn fi àmàlíyà tẹ̀lé ìjàmà tí a bá fẹ́ ṣe kúpìn tí a bá fẹ́ ṣe ìjàmà tí a bá fẹ́ kí ni tó bá fẹ́ ṣe ìjàmà wọ́n wà ní time the best time for ìjàmà ní kéèyàn ó sí ní sixteen seventeen eighteen nineteen twenty twenty two wọ́n ní torí kíni táàmì yẹn lòsùn bá pé tó bẹ́ẹ̀ máa ṣe kíni o tó bẹ́ẹ̀ máa padà kàlùfòrò júùnì kọ̀dí ó bẹ́ẹ̀ máa padà. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر قدرناه قلوا الأسبان أقدر رني tó bá bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni yóò ṣe yọ yóò máa lọ stages kọ̀tàná òmìnirí àtàdà bó ṣe bẹ̀rẹ̀ kékeré ni yóò ṣe padà sí kíni o ní kékeré ìjọ tó sùpọ̀ wà lé yóò jáde lásùbà àwọn ìmọ̀ kó sùpọ̀ máa ń jáde lásùbà o òṣùpọ̀ jáde yóò stay yóò remain níjọ́ tí ó bá parẹ́ pátápátá yóò remain tágbájá yóò fi bẹ́ẹ̀ yọ ẹni wàá bẹ sọ dáadáa ẹ sọ níjọ́ twenty seven àti kíni o twenty eight ẹ̀ẹ́rì lásùbà lásùbà àjọ ẹ̀rì yóò wá jáde ní kékeré bí ìgbà pé ìjọ tó kọ́kọ́ ṣe kí ni o. kájọ ojú rẹ kọ ní. so kí èmi mọ sọ kíní kan fún wa o. Olú ìyẹ́sìrì ni ajá ní Mùsàlùmá. Olú àtòṣùpá àti ìràwọ̀ ìyẹ́sìrì wọ́n máa rìn ni o wọ́n rìn lè ajá lè Mùsàlùmá torí àsìkò kan tá a ti dá ìyẹn ní kí tásìkò tá a dá fóònù àtòṣùpá bá tó kí ni wọ́n ṣe wọ́n crash lè ajá lè spanner system of sun and the moon ó lásìkò tí life span wọ́n ṣe kí ni tí ó tán lè ájẹ́ alẹ́ mùsàmà gbogbo nǹkan lọ́lọ́run ti fàsìkò sí. للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار. لا شمس ينبغي لها ó ní kò tọ́ fóònù

kò tọ́ fún òòrùn áńtùlérí kan kọ́ pé yóò pàdé oṣù tó bá yẹ pàdé wàhálà dé torí pé òòrùn tóbi ju ilẹ̀ lọ láìmọye ìgbà òòrùn tó kiri ó tóbi ju ilẹ̀ lọ láìmọye ìgbà tó bá yẹ ilé kọlù ṣùpá tó ṣùpá bá jábọ̀ wàhálà dé o torí pé ibi tó ṣùpá ti kú lára lẹ̀ ó fẹ̀ ju ibi tí ó wà lọ. alqita àtàlà wọ́n ní orí ẹnu distance ibi tí òṣùpá ti kúrò lára lẹ̀ ibẹ̀ lómi àwọn asọ̀fà ìpè bó ṣe wá jẹ́ omi yẹn ó pọ̀ ju ilẹ̀ gbígbẹ lọ tó adẹ́pẹ́ tí máa ń bọ̀ lórí rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ o kí ni ń bọ̀ lókè tí kí ni o. àwọn ọmọ máa ń pòwe yẹn náà láìpẹ́ pé alijan àìmọ̀kan ṣàwọn èèyàn àìmọ̀kan kí ni ń bọ̀ lókè gẹ́gẹ́ tí yóò gba ilẹ̀ tèwo. wọ́n bèrè àwọn kan àmọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀yọ́ náà bá sàlékún dáadáa fún bàbá wa tí wọ́n kọ́ sáyẹ́nsì lọ́dọ̀ èbó wọ́n mọ sáyẹ́nsì ní sáyẹ́nsì lọ bàbá ṣẹ́ka náà bàbá ní ìràwọ̀ zuhali ìràwọ̀ zuhali fifty years ló kọjá lórí yóò kà fifty years tó bá ní ọmọdé ìgbà tí ó bá bá padà kò ní fifty years ni wọ́n sì ní fifty years tó fi kọjá yẹn irú rẹ̀ lásán ni ó kàn kọjá ní ẹ̀gbẹ́ orílẹ̀ tẹ́ni yẹn bá wà èrù nítorí pé ó ju kíni o ó ju ilẹ̀ lọ tó bá lọ fi irú yẹn ná ilẹ̀ ilẹ̀ ó jóná. àǹtùm aṣáájú. àǹtùm aṣáájú kọ́lùkọ́ náà ìsẹ́wà. ó ní àǹtùm sẹ́yìn lẹ́ lágbára ni àmì sàmà àbí sàmà. بخلق السماوات والأرض أكثر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون. ó ní la خلق السماوات والأرض bóun ṣe dá sọ́mà àti ó tóbi ju bóun ṣe dá yẹn lọ sábà bó ti ní ká mọ̀ wà ara wa nù olótóbi ju bóun ṣe dá wa lọ akbar min khalq an-nas ó tóbi ju ìdáná ọmọ ènìyàn lọ àwọn akéré jù awẹ́ gan so náà.

yóò fọ sílẹ̀ la àyà ọlọ́run ní mo sì máa ń ṣàlàyé àwọn àmì táǹkà fún alátẹ̀kan ni yóò fọ sílẹ̀ la àyà àwọn àmì kàwéníyà àmì bíbẹ̀ mi ẹ̀rí bẹ́ẹ̀ mọ̀ pé mò bẹ́ onímù ṣàlàyé fún làálàkùn bóyá ṣe ẹ̀rí bí mi kọ́ ìrọ̀bíkùn nípa pé ẹ pàdé ọlọ́run bá yín tẹ́lẹ̀ lámàdájú pé ọ̀gbọ́n á pàdé rẹ̀ ìyẹn pé ọlọ́run fẹ́ fún alámàdájú bá ṣe kí ni o á pàdé ọlọ́run ìyẹn ni pé sẹ́yìn mọ̀ pé ó rọrùn fún ọlọ́run bá dẹ́gbà tí ò ní dá wa láàmú ẹni tí ń sá fọ́lọ́ ó ń sá fún dání Allah tó dá ọlọ́wọ́ kẹ̀kẹ́ sábà kú olórí rẹ̀ báyìí tó bá ti ká sábà ní ó bá ṣẹlẹ̀ lójú bá mọ́ tó bá ti wá ká sábà kí ló wá kù yóò bá wọ́n tọ̀ ẹrú mi mo lò ń lọ lẹ́yìn bá wọ́n tọ̀ bó la wá ń lọ náà jàre so ó kàn lọ kí ẹ máa ń so níjọ́ tábà lọ sí àbùdù máa ń ṣàr ilẹ̀ tá àkójọ sí àníkòsẹ́ni tí ó pé yẹn yawma yakhrujuna min al كأنهم ka'annahum zira'a ka'annahum zira'a ila rusulin yufidun yawma yakhrujuna min al-ajdasi ìjọ táwọn àjáde fóònù sàárè wa àjáde láì bí eṣuṣu zira'a kíákíá ẹgbẹ̀dọ́gbẹ̀ páàkì ni làálàkùn bí ọlọ́run ló ṣe wọlé fún wa ká fi lè mọ̀ pé ìpàdé ọwa pẹ̀lú ọlọ́run ìpàdé kan tó ṣe kíni tá a gbọ́dọ̀ màmá dájú lórí ẹ̀ ni túkì ká lè gbà pàápàdé kíni àápàdé ọlọ́run níjọ́ kan tó ti wọn sí fún wa gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wà pẹ̀lú wa الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون gbogbo nínú nìkan lápèjúwe sọ ẹni tí ó ọkọ tí ó gan kò sì jòkó kan rí kò kọ́ lọ́dọ̀ yẹn máa kún tàtẹ́ tó minke máa kún tàtẹ́ tó mi kọ́ mi lò. tàtẹ́ tó mi nígbà mi wọ́n kọ́ wọ́n la takò tó wọ́n mi rẹ̀ mí. ọ sínú ẹni tó máa kà tẹ́lẹ̀ anábì ò kàwé kan ìwé ta ayé kan rí àbí ìwé sáyẹ̀nsì kan rí ó wá sọ lẹ́yìn fún wa ó yẹ kéèyàn lè gbà ọba tó sọ̀rọ̀ yìí fún ọba tó rán níṣẹ́ yìí nígbà tó lọ́n parí nípa ìdẹ́dà sánmà tán ó wá lé kí ni ó wá padà sórí ilẹ̀ ó sọ̀rọ̀ sánmà káfílẹ̀ tún sánmà yẹn wò bẹ́ẹ̀ yóò bá ṣe research kan nínú sánmà yóò lọ ṣe bá ń tọ́lọ̀ ti sàkàlẹ̀ ifá tó sàlàyé fún anábọ̀ Muhammad ó wá fẹ́ padà sórí ilẹ̀ ilẹ̀ táwa lórí rẹ̀ ó wá ní wà ó wà lẹ́nu ọmọ tó sọ yìí mẹ́tàlá àrùbọ̀ ó ló ń tẹ ilẹ̀ ó ní ni ó tẹ ilẹ̀ ẹ̀hẹ́n. wọ̀nyára bí àrọ̀ wá sí ọ̀rọ̀ àrọ̀. ọwọ́ lẹ́ni mẹ́tàlá àrùbọ̀ ó ló ń tẹ ilẹ̀ ó ṣe ilẹ̀ ní tẹ́ wọn ní àáfà wa nínú tẹ̀sí ó lọ́pọ̀lọpọ̀ lè máa sọ wípé a fẹ́lẹ̀ yìí wá ṣe dédé pẹ̀lú sáyẹ́ǹsì wa ni àdà torí kí lomi sọ bẹ́ẹ̀ ó ní yóò sọ wípé ọlọ́run ó ní ilẹ̀ ó dàbí kí ni bọ́ọ̀lù àbí ó dàbí kí ni bọ́ọ̀lù kọ̀rọ̀wíyà yes ó ní kúndà àfa ipò yí ẹ tí bọ́ọ̀lù bá tóbi dáadáa tí bọ́ọ̀lù bá tóbi bọ́ọ̀lù bá tóbi dáadáa ṣẹ̀gbẹ́ bí bọ́ọ̀lù bá ṣe ń tóbi bẹ́ẹ̀ ni ó sì máa ní flat places nínú torí èrà tí máa ń rinú bọ́ọ̀lù òun ò nígbà pé ó ṣe kí ni o wọ́n máa lo kí ni torí pé ẹnu just elitu little cover lórí ilẹ̀ kàn sí kí ni so ti yẹ is a very plain land flat one. mi ibi tá a ń lọ lórí ilẹ̀ ilẹ̀ ó ni àmẹ́nu tá a ń lò lórí ni tó ẹ tó tó fúláàtì fún wa ká lè fi kápẹ́lẹ́sẹ̀ ká lè fi rìnrìn ó lò ló ń ṣe ilẹ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀jà fi hàrọ̀ wá sí ọ̀rọ̀ àìhàrọ̀. sábà wípé bílẹ̀ ṣe wá tẹ̀ tó jẹ́ bọ́ọ̀lù sábà tá a máa rìn kí ẹ máa rìn mu tó rí tó dá torí rogodo tá a máa rìn kí ni ó máa ṣẹlẹ̀ yóò bẹ̀rẹ̀ yí àbí <laughs> wọ́n ní wàjà àlàáfíà rọ̀ wá sí àkọ́bọ̀ bàmọ́ yí mẹ́rin lẹ́sẹ̀ mo wá bá ń fi àwọn òkè mo wá pé kí ni mo wá fi dì í mú pé má yí o ẹ afala yanzuruna ila al-ibili. afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. ó ní sẹ́ ìwòye ni ilali ibili lọ sí ìlà kún mi bó mo ṣe dáa. wà á yá sáà ìkẹyìn bàbá mi. ẹ wo sọ́mọ náà bó mo ṣe gbéga. وإلى الأرض كيف سطحت وإلى الجبال كيف نصبت wọ́n ní sáwòye sókè ní mo ṣe fi ṣe kan ní ajá yí pé gbogbo ìlú kọ̀ọ̀kan tó lókè tiẹ̀ ó ní tọ́lọ̀ ṣe kí ni o tó fi ṣe kò fi ṣeré o àwa rò kó ṣe kí ni kò fi ṣeré rárá. wàjà alálìjìbálà àwòtáàdà. wàjà alálìjìbálà àwòtáàdà á ṣe òkè ní èèkàn fúnlẹ̀ tí a bá dé ọ̀nà èkìtì ìkàn méje nkankan yóò wá sí ah ẹ̀gọ́ so ìrágbèjì olókè méje so tí a bá dé bẹ̀rẹ̀ lọ́wọ́ ah kí ló dé ọlọ́run bẹ̀ ní tó ṣe kí ni ẹ wá wo níbi tá a ti mọ̀ wípé àwọn òkè yẹn kì í ṣe pé kànìkan kọ́ ló tún fi ṣe fún wa ó tún pa àwọn àǹfààní mi sínú ẹ̀ nígbà tá a lo òkúta orí ilẹ̀ mọ́ tán sìn àtọ́lọ́ bí kíni àtọ́lọ́ kú granite àtọ́lọ́ ń fọ́ bá a ṣe wá lè fọ́ tó a lè fọ́ tó lè fi sọ́ọ̀pù lẹ̀ torí pé àìtí lo ten percent lórí ilẹ̀ abáti lórí ẹni tí o bá máa pa àti lò ó kọjá kúrò ní Kwara kó wá máa lọ bó kó wá máa lọ Naija ibẹ̀ ní ọjọ́ ìgbà àdé kíni àìlú pín in. وجعل فيها رواسي وأنهارا وجعل فيها رواسي أن تميد بكم láyé ni ó ní mo fi sókè láti pé أن تميد بكم kó fi lè rọ̀ yín lọ́rùn kẹ́fi lè sinmi tí ò bá sókè yẹn bẹ̀ ilẹ̀ ó máa mì mọ́ wa lẹ́sẹ̀ kò dẹ̀ dá wa níran àwọn dábàá kan tó jẹ́ pé kò síbi tí wọ́n lè ṣe kí ni tí wọ́n lè rìn ó sì àwọn kan they can move on plain land wọ́n lè tún lè ṣe kí ni wọ́n lè gorí òkè wọ́n bá fàyàwọ́ tí wọ́n ní so but àwa tó ṣe ilẹ̀ fún àwa àtàwọn kan náà àwọn dábàá bí àwọn ẹranko ẹlẹ́sẹ̀ méjì àbẹ́ ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin so tiye ó ló ń dá wa lónìí rànran ẹ wàkà ayé mi dá rẹ tì ní ayé àkàsọ́fà pé mí ni à ń bẹnu wa yẹ́mṣì àlà arba'in tí ń rìn lórí ẹsẹ̀ mẹ́rin wà mí nù mà yẹ́mṣì àlà batni ń bẹnu àwọn dábàá tó rìn sí ṣe kí ni batni inú rẹ̀ ló ṣe kí ni ló fi ń rìn so àwa táwọn fẹsẹ̀ méjì rìn tó bá fi lè gba jù wá lóde yóò fẹ́ máa tàkìtì so ó wá ní mo fòkè ṣe òǹkà fún yín láti fi kó lè ti rọrùn fún wa láti máa rìn wá àmì àárọ̀ ó wá ní mo tún fún yín láwọn akérèmọdò àwọn kí ni àwọn tá ẹ bá wá níbi tọ́lọ̀ ń kẹwàá ní nàìjíríà táwa ilé orílẹ̀-èdè kò sí ìlú kan tí olódò tiẹ̀ tó lè survive wá àmì àárọ̀ àwọn ìlú mi odò kan ṣoṣo náà ló fún wa. ó wá fún kan tó rìn láti odò rìn láti áfíríkà ó dẹ̀ fi sàn déwé dé Asia náàrú mail odò kí odò mail odò lè sàn nígbà tó gba Sudan kọjá ó lọ Ethiopia tó tiẹ̀ kó tó dé Ethiopia ó gba kọjá ó gba Egypt that is same name River Nile bó kí ló dé tọ́lọ́run fi fún wa lórí wa náírà ìyẹn ni pé ó fẹ́ kí wọ́n láwọn akéré without that riba náírà riba náírà yẹn láì sí ọ̀pọ̀lọpọ̀ ló lè sẹ̀mí eritẹ́tà mẹ́mẹ́ tó rìn gbẹ̀gbẹ̀ rẹ̀ kọjá Sudan mẹ́mẹ́ Ethiopia mẹ́mẹ́ tó bá ti lè gbẹ wàhálà dé ìjọ tó sì lóhùn gbẹ riba náírà ti ṣe pé Egypt kọ́ ní ti ń rìn bọ̀ ara Egypt wa ní tó amẹ́ ni pé náírà gbẹ in the dry season àwọn ọ̀dà máa ń fi èèyàn bọ ni àti máa ń kọ àṣàrò yẹn fún wa rí sotie bẹ́ẹ̀ kó yẹ kò mọ̀ wípé náà yóò sàn wá látọ̀dọ̀ òun bẹ́ẹ̀ ìgbà ìmọ̀ kan wá bíi pé ọ̀dọ̀ àwọn ni náà yìí ṣe kí ni ló ti ń ló ti ń sun ni. wà á nàárọ̀ wà á nàárọ̀ àtàwọn oríṣiríṣi àkèrèmàdò kò tó máa bẹ́ẹ̀ lórí ilẹ̀ o. ومن كل الثمرات جعل منها زوجين lára gbogbo èso tí wọ́n ń jáde lórí ilẹ̀ ọlọ́run wa ni mo sin wọ́n ní zaojẹ́yìnì isnail mo sin wọ́n ní méjì méjì funfun dúdú èyí tó dùn adọ́dẹ́gìnì tó korò mo wá sin wọ́n ní àwọn náà pé ta alábò èèyàn bẹ́ẹ̀ náà la dábà àtàbò dábà bẹ́ẹ̀ náà nìran àwọn ewé tẹ́rí yẹn àwọn èèyàn igi náà lápò àti kí abo ẹ̀ so tiẹ̀ bẹ́ẹ̀ bá kéèyàn olè ewé kan tó bá ní abo rẹ̀ ní kó lò kó wọ́n lọ akọ tó bá lò ó lè bá a ṣe ní ìbẹ́pẹ akọ àti kí ni àtàbò akọ ò ní ṣe kí ni kò ní so náà. ومن كل شيء خلقناه زوجين لعلكم تذكرون. àwọn àti wípé ṣé ànábì ibo ló dé rí mẹ́gàn tó fi ń wọlé pé aláma wilbari ẹni tó fi mà ọlọ́ba wo ọba tó dá sánmà àtìlẹ̀ ló ń fi mà pé gbogbo nǹkan méjì méjì ni yóò àwọn oyè kó máa bẹ̀rù pé tó ń bá sọ kankan táwọn bá rí pé kò rí bẹ́ẹ̀ nǹkan pé ọlọ́lọ́run rẹ̀ dá nǹkan lákọ abo pé irọ́ ni ẹ. wà mí kúlè samarot ẹ kékeré mí kúlè samarot gbogbo nǹkan èso pátápátá ni mo dá wọn lákọ abo. ìwòsí lẹ́yìn náà nàá. Nke ọlọ́run fún wa ó ní yóò ṣe lẹ́yìnlá fi òru borí ọ̀sán ẹ wà tá ọsan ọ̀sán bọ̀ látàárọ̀ àbí more than seven hours àbí tó bá yá sí kí ló ṣe yóò ṣe lẹ́yìnlá yóò fi òru borí ọ̀sán ya káfíńsì sinmi yẹtùlùmù àti ìsà láàyè mi ó ní mo gbé kalẹ̀ yẹtùlùmù àti ìsà sóyè òru yẹn àtọ̀sán yẹn wọ́n máa ń wọn ni bí wàá tètè máa tó bá lásìkò tí ilẹ̀ fẹ́ sún sí ẹgbójú ó sánmà ẹgbẹ́ yóò máa múùvù ẹgbẹ́ dúró sí ni dúdú ó tẹ̀lé lótú sọ pé látàsí jùlọ lè ṣàmìs wà lálọ́ kọ́mà wọ́n lè lẹ́ẹ̀dì kàlákà wọn náà ń tuntun ìyá òtà àdójú kí láǹfààní ẹni tí ń sin oòrùn àmì ẹni tí ń sin òṣùpá ẹsìn ọba tó jẹ́ kíkiri gbogbo kíní òṣìkíní ojú mọ́ ẹ̀fẹ́ Na'am. Inna fi dhalika la'ayatin liqawmin yatafakkarun inna fi dhalika la ayatin ó ní gbogbo lẹ́yìn tí mo sọ fún yìí o àmì ni o lè kọ́ omi fáwọn àjọ kan yatafakkarun bóyá wọn ajẹ́ ronú wọ́n torí ló sọ pé hasọ àlù tafakkur yàní ó fẹ́ ká meditate ká ronú ìyẹn ni pé lè kọ́ omi yatafakkarun àwọn àjọ kan ó fẹ́ máa ronú pẹ̀lú ìyẹn kó mo máa fún wa láwọn àpẹẹrẹ fáwọn kátàfẹ́ ronú nípa ọlọ́ọ̀bá dẹ́ta náà. وفي الأرض بضع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد يسقى بماء واحد ونفضل بعضها على بعض بالأكل إن في ذلك لآيات لقوم يعقلون gbogbo tọ́lá ọba náà sọ fún wa yẹn a lè mọ̀ o àfi àbá lè ronú dáadáa o ìyẹn nígbà tó bá lè gbá research ni wọ́n mọ̀ pé tọ́lá ń sọ yẹn bó ṣe kí ni bó ṣe rí nu tẹgbẹ́ni tí o bá gbókòó rí sábà ní lọ má kọ bẹpẹ wa akọ bẹpẹ wa aláyé bó darí bẹpẹ ìbẹpẹ ń jẹ ọdẹ lòun kò ní bàbá tó ń bá délé ló bá kọ bẹpẹ délé irọ́ ló gbé délé. wọ́n pe igi kan ní igi àyìn kí mo pe igi àyìn ó lakọ bẹ́ẹ̀ ló lábo. tábà rí tábà lọ́ra akọ igi àyìn fún yàn tẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ fi kan lé àwọn kápẹ́ntà ó sà á fún yàn o wọ́n sà gidigidi tóbi táwọn ti ń gbèsò lé báyìí yóò mọ̀ ní kí ni wọ́n mọ̀ tá padà ní níbi tí ìmọ̀ wà nípa igi yẹn dé tá bá fi igi yẹn ṣe èédú akọ àyín tá fi ṣe kí ni mo pè èédú tó bá ń jò tá bá fi ṣe èédú rẹ̀ tó bá ń jò sóye tí igi àyín akọ bá ń jò tẹ́ bá dá tẹ́ fi igi èédú rẹ̀ méjì mẹ́ta kóra wọn tá bá dá mẹ́sì tó bá ń jò kí lẹ́ẹ̀ma tí ó máa jò yóò máa jò blue the gas. ó wá lè jò ní ẹ̀sìrẹ́ǹtẹ́ ní fúnra mi ṣe pẹ̀lú àkàn tán wájú ayé kiri ni o ẹ̀fí bọ́lá wa bẹ́ẹ̀ fi nǹkan hàn yẹn yóò dédé ìrìn rìn kan àwa jókòó ó wá like for twenty minutes èédú nìkan for twenty minutes or more than that àwa bomi pa bẹ́ẹ̀ bá bomi pa tó bá kejì ẹ̀ tó wá sí sun igi láti sun èédú rẹ̀ ẹ̀ wà tó fi ṣe o. ẹ wà dá tẹ́bá wá dá tó bá wá jò like thirty forty minutes tán ẹ wà sí kíni ẹ wà tó bomi pa tẹ́bá wá bomi pa fi lẹ́lẹ̀ tóun bá tó wá pa ẹ tún wá sí kíni ẹ tún wá tún dá yóò tún wá sí kíni yóò tún wá jò lọ blues ni ó máa jò kò ní jò gbèlè yóò lọ tí forty sí fún un. so tiẹ ọlọ́run wà fìlà àrùn tí o bá tún yé yín o. wàbí láwùmí nínú àwọn mọ̀tẹ́sà yọ. lórí ẹ̀fẹ̀ wà kíkọ́ ọ̀hún it's just a piece of land. kí ló dé ilẹ̀ tá a kà bù kíkọ́ ọ̀hún ó wá fẹ́ mú sáǹpù wa tẹ̀tẹ̀ táwọn olórí sáà lọ́wọ́ ṣe sáǹpù fún wa àsọ̀kan náà fún wa láìpẹ́ yẹn sìn. àwọn tó ṣe geology ó fẹ́ bá wa ṣe bọ́ọ̀lù wa wọ́n á rí i pé gbogbo tó ń sọ ìtọ̀run ó ní ẹlọ́jọ́ must a piece of land ilẹ̀ kéréje kékeré kan mútajà àwòrán ọ̀tún wọ́n wá súnmọ́ra wọn ilẹ̀ kan ní ilẹ̀ kan ní sẹ́gbà tó súnmọ́ra wọn piece of land kí wọ́n ló ń ṣẹlẹ̀ sí. wàjànàtù mi the same ilẹ̀ tó súnmọ́ra wọn yẹn bẹ́ẹ̀ lọ gbà wà bẹ́ẹ̀ jannat garden garden yẹn wájá ti iná bọ̀ ọmọ inab ẹ̀tọ́ máa ma grapes kékeré báyìí. wazarun àti nǹkan ọ̀gbìn. wanahilu oníjì ọ̀pẹ. sinuwanu wọ̀n rẹ̀ sinuwanu. ó ń bẹ́nu àwọn kan yẹn tó jẹ́ pé lára ẹ̀tútù kan náà ni wọ́n ti ń dìde sinuwanu wàgẹ́rù sinuwanu àwọn kan ara wọn ò sínú ẹ̀tútù kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n bá jáde ẹ máa wọ́n tọ́nà fẹ́ mú wá fún wa o ọ̀pẹ sẹ́tìtì tó kàkálẹ̀ iná ẹ̀ zoro àtàwọn oríṣiríṣi nǹkan wọ́n yusqa bima'in wahid subhanallah omi kan ṣoṣo náà nínú ọ̀sìn wọn láti bó láti sánmà. ọlọ́wà lò bá bọ̀ àlà lò bá bọ̀ àlà bá àdìsílù kúlù. àwa gbọ́lá fún kan ní jíjẹ jù kan lọ kí mo pè é agbọ́lá fún kan ní kí ni o ní jíjẹ jù kan lọ ń bẹ́ nù ka àwọn èso tí ó pọ̀ nínú gbọ́dá ṣe kí ni wọ́n lè wọ́n lè rí sí ala baadi fili okun igi kíni wọn gbé gi àwọn ọlọ́jẹ́ ìyá ọ̀jẹ̀ ìròyìn àná wa igi ó ní èso tó ni tó pọ̀ bó ṣe pọ̀ tó yẹn wọ́n ṣe kí ni o <laughs> wọ́n ń jẹ bẹ́ẹ̀ làwọn èso kan náà pọ̀ yóò ni ṣe kí ni ń jẹ bá inabu nínú èso lè jẹ tẹ́bára rẹ̀ kalẹ̀ sí sínú omi tẹ́gbẹ́ kalẹ̀ láti sìn dáàrọ̀ ọ̀la tó bá dáàrọ̀ ọ̀la yóò change omi yẹn tẹ́yàn bá mu yóò intoxicate yóò pààyàn straight ni tí ẹrù kó mu gbóyó ni ní iná bẹ́ẹ̀ èso tó sì wà nù rẹ̀ ojú kínkín láì lọ wànàhí ẹ lè pè ní gi dàbídùn sotie dàbídùn àti tíìmù kí mo pè àti tíìmù omi kan náà ní rọ̀ sí wọn ìkan sì dùn ìkan sì kíni ìkan sì kóró a nu fọ́tìtìlọ̀ bá àdọ̀ a alaba àwọn akọ́lá fún kàjù kan lọ. Inna fi dhalika la ayatin li qawmin ya'qilun. Eléyìí tá à ń sọ yìí, àmì ni ó jẹ́ òfin gbogbo ẹni tó bá jó nílà ká yìí tó lè rò pé àìwá o. Táàbà po omi ṣé wúro, omi wò lábùsí. Omi kan náà ni mángòrò ńkọ́, omi kan náà ni káṣú, omi kan náà ni tí mángòrò bá wá jáde tí ewúro bá jáde sómi kánà ní bá jáde wọ́n pe di wọ́n pe ewé kan ní sépèlébà kéwòké sépèlébà tí èèyàn bá dé di rẹ̀ tẹ̀wá bó ṣe wá jẹ́ sépèlébà yẹn tí èèyàn fẹ́ jẹun táwọn ẹran bá dé di rẹ̀ wọ́n máa ń fẹ́ kí ni wọ́n máa ń jẹ́ lọ ní straight subhanallah ṣẹ́gbọ́n bàtí tóbi gan-an ẹ wá bí mi ò ta ní sìn wá gan ta là ń sìn ta là ń sìn ta ní sìn ra wọn ọba dọ́là ní sáàbù wa ó tún sàlàyé àwọn àǹfààní yìí fún wa ó wá ní ìdàfẹ̀dàlì làáyà tì eléyìí tó wà mí fẹ́ni tó bá ní làákàyè lẹ́kọ́ mi yà fáwọn akẹ́kẹ́ wọn fi lò làákàyè wọn ìyẹn ní pé sọ́lọ́ sọ fún wa pé ẹ lọ jòkó dáadáa lẹ́kọ́ mi yà kínú alẹ́lẹ́dí ìnáyà ìdàlú nàbí òkú lè yìí fáwọn tí wọ́n bá lò làákàyè pé ẹ padà sórí àwọn èèyàn máa ń rò kọ́ lọ́wọ́ àsọmọ́ pé ẹ lọ wádìí inú rẹ̀ ẹ lọ mú kiri báyìí jáde ó fẹ́ ká jòkó ni àwọn afá sọ fún wa nídìí gbogbo èso kọ̀ọ̀kan ẹ lọ wo gbogbo èso tí ń jáde lára nǹkan kọ̀ọ̀kan wọ́n ní gbogbo ẹ̀ ló ní ẹ̀yà kọ̀ọ̀kan lára wa gbogbo èso tó bá ti wá jọ ẹ̀yà ara wa wọ́n ló ṣe déédéé àrùn tí máa ń ṣe ẹ̀yà yẹn ní òmà hill this is a new research àníkílódé wọ́n ní ẹ lọ wo èso kan jáde lọ́wọ́ sí sàmà ìsìn kí ni síjọ lára wa jàre ó yà á á ti á ọkàn sáìrí ni ìyẹn pé gbogbo ẹni tó bá ní àrùn kí mo pè é àrùn heart problem kó máa jẹ́ kí ni o kó máa jẹ́ ìsìn. sóye ẹjẹ tó fún alẹ́ ọ̀kan sí báwo ló fẹ́ gbọ́ lọ́la náà ní sìn. sọ ọlọ́ọ̀bá dẹ́ta dá wa àwọn èèyàn tó wá padà wọ́n ní ẹ wọnú gbó lọ tẹ́ bá da ẹran ewúrẹ́ wa wọnú gbó gbogbo ewé tí wọ́n máa ń jẹ pátápátá ẹja ìwòsàn ní fọ́ọ̀mù ẹ̀yìn gbogbo ìran tí kí n mọ̀ pé ewé tí ẹran máa ń jẹ kí ni tẹ́ràn ò bá ti dédìí ewé kan ẹ má dédìí ẹ̀. inna fi dhalika la ayatin li qawmi yaqilun fún àwọn tó bá fẹ́ lò làákàyè wọn tó bá ti lè dà wọlé that is why all these animals they were selective tẹ́ bá ti ẹran mọ́nú lé kò ní gbọ́ yóò sàbẹ̀ ní kíni yóò bẹ̀ jáde tó bá jáde ẹ má rò pé tó bá ti jáde tó bá ti dénú gbó yóò kàn bẹ̀ ṣe kíni o ẹ lé ríbi tí ẹran tí ẹran lé ẹran lé wa àwọn local wa tí má fi ń yàgbẹ́ tí wọ́n ti kíni tó bá fi ń jẹ́ àgbẹ̀ olómi ẹ lọ wájú ẹ̀ alámọ̀rí kan ti kó bá ayé rẹ̀ ohun kan tó ń ṣe pọ̀ ẹran ilẹ̀ haúsá ni ó wà sórí ilẹ̀ wa ni ó ṣe kíni o ni ó jẹ ewé tí ó máa yàgbẹ́ torí pé kò wà selective ẹ̀ kò jẹ́ rí so ti yẹ a dried leaf ewé gbígbẹ ni wọ́n fi kọ́ níbi láti kíni o níbi títí ń bọ̀ bẹ́ẹ̀ àwọn ẹran tiwa ọlọ́ọ̀bá dẹ́dà dá wọn láti fi kó jàǹfààní fún wa lérí àdìtà àwàtẹ́wé pọ̀ torí wé pọ̀ mẹ́ẹ̀ téèyàn bá gbin ẹ̀pà nílẹ̀ Haúsá tó bá dé kí mo pè é tó bá gbin ẹ̀pà tó bá kó ẹ̀pà yẹn tán kí ló kú òjàre ewé rà ní sẹ́mi kó yẹ kó wò pé ewé àwọn kan wà wá pé dáàkù tóbi tọ́ lọ́wọ́ abẹ́ ọ̀ jábọ̀ kílẹ̀ oko rẹ̀ wọ́n tún wá dé kí ni wọ́n tún wá sanwó fún ọ. bẹ́ẹ̀ wọ́n tún ṣe kí mo pè é dáàbò sọ wọ́n kàn yọ ẹ̀pà bẹ́ẹ̀ àwọn kan wà ní dáàkù torí pé bí wọ́n ṣe kílẹ̀ àrẹ̀kọ́lá wọ́n ṣe kí ni o wọ́n làwọn ṣe clear rẹ̀ àwọn clear rẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò ní ṣàǹkẹ́ àwọn lè ní àwọn kìíní yìí ọkọ̀ ìgbò ọkọ̀ bẹ́rẹ̀ sí tiẹ̀ tọ́wọ́ bẹ́rẹ̀ sí owó lọ bẹ́rẹ̀ sí mi. tepo tepo kíbòkè tepo tepo ẹ̀pà bọ́lá ti lọ́mọ̀ ẹ̀mí pé ìnà fi dá ìka títọ́ òun kò àwẹ̀ wọn. ó ní ilẹ̀ yìí tó ń gbé wọn tira wọn láàyè àti ó lámì ó lẹ́kọ́ mi.

mo fẹ́ sọdowó lójú ayé yín ga lẹ́yìn yín kò lè dowó tó ní gbógi tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ jẹ́ ká ọmọ yín ó mọ̀ fún ayé nígbà tá a bá débi surati Nahl ẹ the miraculous things in what in of in what in be àmì ọlọ́run tó tóbi lára kí ni lára oyin kò sí ṣe àtẹ̀yìn àti afárá àti gbá àtàwọn kò sí kankan tẹ́lẹ̀ dànù ẹ̀ pé bí o tẹ́ bá ti lè rí rẹ̀ kò tẹ́lẹ̀ ha dànù rẹ̀ bẹ́ẹ̀ àwọn fẹ́ fún yàtá lùkọ́ àni sọ́fà tẹ́lẹ̀ ẹ lọ ronú lórí gbogbo tó bá nú ewé kí ẹ lè rí bàkan tó dùn rí adigun tó bá bó ṣe kóró yẹn làǹfààní ẹ̀ bó ṣe kóró yẹn ní kí ni o làǹfààní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo èso tó bá ti lè pọ́n jù kò sàǹfààní lára ẹ̀ máa ẹlẹ́ẹ̀kẹta lára ewé yẹn kíkọ́ ohun mùsàjà wẹ̀rọ̀ ẹ̀ wọ́n pe ewé kan ní ẹ̀yìn olóbe kí wọ́n kì í tẹ́ bá wọ́ọ̀ṣì àrùkà àkínúndé ewé yìí àwọn Yorùbá wa mọ̀ àti Yorùbá nímọ̀ nípa rẹ̀ bẹ̀ wọ́n sàbòsí wọ́n sa ahun kí wọ́n lọ pé ohun tí yóò bá dà yóò dà lórí ilé ayé ohun tí yóò bá ní dà ìmú bèrèbèrè ọ̀sẹ̀ kí ni wọ́n lè jẹ́ kó dà torí pé ká fẹ́ àdẹ́kọ̀ Muhammad sallallahu alaihi wasallam ohun tí wọ́n fi rán kó bá fi máa ń zila ilé wa ma arsalnaka illa rahmatan ẹni tẹ́ ẹ sì rí tí ó rore gbà lọ́dọ̀ ọlọ́run òun lẹni tí máa ń sàǹfààní khairun nas man yanfa'un nas olóríire èèyàn dáadáa olóríire èèyàn jù lẹni táwọn èèyàn ń sàǹfààní lára ẹ̀ kì í ṣẹni táwọn ń kan ìnira látara ẹ̀ ẹ má jẹ́ fún ọmọ kan nira lára wa àwọn èèyàn wá sàǹfààní lára ẹ̀ ìnira lára ẹ̀ kí ni o wà ní ń fògùn bá tiẹ̀ jẹ́ ẹ̀ ah, wọ́n yìí ti wáyé yìí ti ń lóògùn bàjẹ́ tẹ̀ lóògùn dáadáa lọ́wọ́ rí ti. tẹ́wọ́ wọ́ọ̀tì ẹ̀yìn olóbe ṣóyé ẹ wọ́ọ̀tì ewé yẹn èso rẹ̀ kò so síwájú kò ló so sí ẹ̀yìn ó wá ní abo ó sì ní kí ni ó ní akọ èso rẹ̀ kéékèèké báyìí bẹ́ẹ̀ àti tútù rẹ̀ àti gbígbẹ rẹ̀ kí mo pè é àti tútù àti kí ni mo pè é àti gbígbẹ jíjẹ ni ẹ wá wo bá a ṣe máa ń tú láwọn kan ibi tó wá lágbára dé wọn kì í gbìn tẹ bá fẹ́ wọ̀ọ̀tì ẹ lọ síbi tó bá tútù ẹ bá ibi tí ó bá sí wù sí báyìí yóò ṣe kíni yóò sù ú ẹ wá tú tẹ́yà bá tú kó sànù torí àyè máa torí àkókò tó lè wà lórí ẹ̀ ẹ wá ní kó jẹ kó jẹ ní tútù bẹ́ẹ̀ tẹ́yà máa jẹ lẹ́sẹ̀ kan náà tí máa ń jẹ yóò máa fílẹ̀ ẹnu sísẹ́mù rẹ̀ àmọ́ ṣe kíni o oko torí pé ó máa ń fọ kídìnì ó máa ń fọ kídìnì ó ń gbọ́ ibà àtàwọn oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وإن تعجب فعجب قولهم إذا كنا ترابا إنا لفي خلق جديد وإن تعجب èrè oṣù ọlọ́run tó o bá ń ṣe mọ̀ mọ́sẹ̀ mọ̀ dáhàrá ṣe ń ṣe mọ̀ kí a sì pé bọ́ọ̀lù ń dábọ̀ wa ni mọ́sẹ̀ mọ̀ mọ́sẹ̀ mọ̀ ìyẹn ni pé wọ́n ń pè ọ́ nírọ́ pẹ̀lú tó ń ṣàlàyé fún ọ yìí wọ́n wá ń ṣe mọ̀ mọ́sẹ̀ mọ̀ fàájàbù kọ olú bọ́lọ̀ tí wọ́n ń sọ yìí ni kò sì máa ń pa rẹ̀. àìdá kúnná tọrọ bàtà iná lábí ọ̀gbìn ẹ jẹ́ ká wo káwọn sọ fọ́nà tó bá gbogbo àwọn èso yìí àwọn igi díẹ̀ díẹ̀ ta sàlàyé lẹ́nu ọba díẹ̀ táwa sàlàyé yìí káwa sọ pé àwọn èèyàn wà mọ̀ tẹ́ bá wọnú gbó lọ tẹ́ bá mú ewé kan jáde àwọn bàbá kan wà wọ́n sọ̀ wọ́n tún wá bá débi wípé oògùn tó bá jẹ́ ewé rẹ̀ kì í ṣe kíni kì í pọ̀ <laughs> níbi tó dáwọn èèyàn lójú dé pé ewé rẹ̀ ṣe kíni ó ní nù pọ̀ nídìí ẹ̀ mú kíníkà kíníkà kíníkà kì í pọ̀ ẹyọ kan méjì just go tẹ́ ẹ bá wọ́n sèmù pa yẹn ó ní má sèmù ọba tó dá ìyẹn nítorí tí fàájẹ̀ bùkọ́ olóhùn káwá sọ páwọn kan wá ń sèmù èèmọ̀ kí ló fẹ́ ṣe ń pa wọn wọ́n pè wọ́n nírọ́ àìdá àkúnnà wọ́n wá sọ pé. wọ́n wá ní tá a bá ti di ẹ̀pẹ̀ wọ́n wá bá ànábì pé tá a bá ti kí ni tá a bá ti di ẹ̀pẹ̀ àìná ṣe àwa di ẹ̀dá tuntun àìlè pé sọ́ni pé sọ́ni yìí ń sọ yìí kò mọ ti ń sọ. ìyá wọn kò ṣe mà ẹ wá jákàtà padà sẹ́yìn kí mo ní ká ṣe ẹ̀díkà padà sẹ́yìn بين إحياء الأموات amwat wa kadhalika min khasa'is an-nabat nípa bọ́lọ̀ ọba dára sí lè jí wa tẹ́rì kó rọrùn gan fún àti nípa bọ́ọ̀lù rẹ̀ kí ni o bóòlù ń ṣe lè ṣe pẹ̀lú àwọn nǹkan ọ̀gbìn tó ṣe fún wa nígbà tí wọ́n já ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ọlọ́mọdé àríwú ẹ̀ ọlọ́kú sàkóso wa lórí ẹ̀ wọ́n láwọn eré àkọwá ẹ̀dà Ifẹ̀ ọmọdé Mọdákẹ́kẹ́ wọ́n wọnú oko wọn lọ wọ́n ṣe kí wọ́n fi iná sáwọn kí o àwọn oko especially kòkó jóná lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ lè hàn jẹ ara wọn gbà ńgbà tí kò fọba ti jóná kílókù kílókù òjàre àtọ̀gẹ̀dẹ̀ kí àbẹ̀sẹ̀ wa lọ nínú ọlọ́run ọba dẹ́dà ti nínú àwọn ọlọ́run kí ọba dẹ́dà nígbà táwọn kòkó yẹn jóná sẹ́kẹ́ lè jóná lórí ni kò lè jóná gbà tí wá kan sẹ́ni bá ti gé àwọn kòkó ó fi ń pa wọ́n náà àmọ́ wọ́n sin wọ́n lóore ọlọ́run fẹ́ sọ bóòlù ṣe máa ń jí wa dìde tó ṣe rọrùn fún wa láti jí dìde tó yẹ wa nígbà náà kòkó yẹn jóná tí wọ́n gé àwọn atágé wọn gé àwọn atágé wọn jó mi tí wọ́n jó sóti kòkó tutù kò lè jókòó bẹ́ẹ̀ tí yóò sá ewé rẹ̀ ó bàjẹ́ nígbà tí ó ti di ọdún mẹ́ta lẹ́yìn rẹ̀ kòkó yẹn kẹ́sẹ̀ kí ni o ó kà búùmù ni ó kà bẹ̀ kòkó ọlọ́wọ́ kàkàdọ̀ ọlọ́wọ́ mẹ́ta mẹ́rin so tó máa kò ṣeé ṣe ní ká ní ẹfin náà bọ ẹfin náà bọ eh, ọ̀gẹ̀dẹ̀ èmi ò bá aṣọ yẹn èmi ti finá sọ́gẹ̀dẹ̀ rí tẹ bá finá sọ́gẹ̀dẹ̀ tọ́gẹ̀dẹ̀ bá jó tó kó bá okó wà láàrin ọ̀gẹ̀dẹ̀ wá jó tọ́gẹ̀dẹ̀ ó bá lanu tó tiẹ̀ tí ò bá tó mẹ́fà méje yóò spread lábẹ́ rẹ ni ọ̀gẹ̀dẹ̀ tó ti jóná yóò ṣe kíni yóò lanu lábẹ́ rẹ ẹlẹ́ẹ̀kejì èso tí mo sọ fún alẹ́ kan ẹ̀yẹ olóbe àyíká ọ̀nà tòrọ ọba àyínà láfíríkà peter wá ti di y'ekpe sáàtì wá di ọlọ́wà ní sẹ́ ẹ̀yìn wòye sí àwọn nǹkan èso tẹ̀ ń jẹ ẹ̀yin olóbi tí mo sọ yìí ní bí oṣù ibi tẹ́ bá ti ní yóò wà rí à ẹ̀ máa lọ sí àwọn ẹgbẹ́ tábàtà bá wà díẹ̀ díẹ̀ àbá pọ̀ ìsìn lè di ẹ̀ bá ń bẹ̀ nísìn ó mọ̀jára ló kójú ó rà kọ́ ẹ̀ ṣe lé rí ó ti di ẹ̀pẹ̀ òjò àkọ́kọ́ òjò ẹ̀kẹ̀jẹ̀ kẹta báyìí yóò kẹsẹ̀ kí ni. àìnà àlàfi kárìkì jẹ̀bi ọlọ́wọ́ abẹ́jú ya pé èmi tí mo lè mú rúgbìn tí ò sí kankan lára yẹpẹ ẹ̀ kàn jẹ́ jáde ni bí rúgbìn ṣe ń jáde láti jáde ju àlùkè yá ma. sábà pé torí pé sábà pé bí bàbá sọ̀rọ̀ ẹ̀fọn ajọ́ ni some of our property have been missed body property wa ó ti missed bọ̀mọ́ yẹpẹ̀ àbí. so ó rọrùn láti pé látara property yẹn káṣe kíni kájìlé ẹ sẹ̀mọ̀ pé ó dá wa látara kankan nìyẹn níjọ́ tí ó wà dá wa lákọ̀ọ́kọ́ kò dá wa látara ẹni tì ajẹ́ pé ìyẹn ó sì ń pù ju kíni o tàkọ́kọ́ yẹn lọ torí pé property kankan tí ó lè kíni tí ó lè germinate bẹ́ẹ̀gbà tí ó dá wa ó ní àlà àtà alẹ́ hínún ìgbà kan mẹ́nà dàí nínú gbà lábìyà kò ṣe yà kò jẹ́ kankan <laughs> kò sí kí ni kò jẹ́ kankan ẹ̀ lè pè lẹ́ni tì sọ́tí àwa dá látara omi lọ́gbọ́lọ́gbọ́ akẹ́nìkó míìsì mara wọn adàníkó mi ó ṣe kí ni ẹran egun kó jáde rẹ̀ náà. أولئك الذين كفروا بربهم wòláyìíkẹ́ lẹ́ni náà àwọn tí wò bá gbà yí pé ìgbédìde pẹ̀lú àwọn àmì tá a fi hàn ẹ́ àwọn ni wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba wọn. ọ̀húnláyìíká náà kúnlá ló fi àná kí ni. torí wípé gbogbo àmì táwọn náà sọ yìí téèyàn bá mọ ọlọ́run látara bẹ̀ tí ò bá gbé títóbi fún ọba tó dáa láti pé pẹ̀lú pé kó máa jọ́sìn fún tí wọn níbẹ̀ bá wá lálẹ́ kí á ó dì sáàbù kan jẹ́ níyàrá ó dì sáàbù ẹ̀ ó ń bẹnu àwọn ọ̀pẹ tá a lórí ilẹ̀ àwọn bàbá bàbá bàbá jogun rẹ̀ ni ọ̀pẹ yẹn sì ń sòdì sí i oko wọ́n oko ẹ wá sọ fún mi lára ọ̀pẹ nàkìlì ẹ lọ tún nàkìlì yẹn ni ẹ wá sọ fún mi pé kí lẹ lè tu dànù nínú ọ̀pẹ ọ̀ya kí lẹ fẹ́ ju dànù nínú ọ̀pẹ lára ọ̀pẹ sọ́wọ́ rẹ̀ ni tí wọ́n ní kọ́lé lánàá àbẹ́sọ̀ ti ń so àbí rú tẹ̀ subhanallah sáàtì níbi pé gbogbo ti pátápátá tẹ́ bá jẹ kan lé ló rọrùn kíkẹ́ ó jẹ kí wọ́n pè gbogbo gíga bá kan lé pátápátá ló rọrùn kíkí ni mo pè é tí wọ́n bá la igi ọ̀pẹ báyìí tó má fi kanlé iná ika ìṣègì ni o kì í dédé o ẹ̀kejì tó bá mọ báyìí tó bá mọ lọ́gbọ́lọ́gbọ́ báyìí kò lè ju bẹ̀tẹ̀ ẹ̀ máa wọnú rẹ̀ pé ó ní kíni kan fẹ́mi tí fẹ́rẹ́fẹ́rẹ́ báyìí kò lè ju ó kọjá pé ṣègì ni ó ń ju so sẹ́yìn ò tó káwọ́ pé ọba tó dá wa ó wá dá àwọn kankan yìí fún wa ẹlẹ́kejì tó bá di inú ẹ̀rùn táìmù ẹ̀ mọ́ ṣe kí ni o ní ó nàwọ́ torí pé rúùtù rẹ̀ bóòdì ṣe máa ń lọ straight ó máa ń lọ ìsàlẹ̀ ní ìsàlẹ̀ ní ó lọ ó yàtọ̀ sáà tí máa ń rìn lórí ilẹ̀ tí ó máa tabẹ̀ ẹ̀lẹ̀ lọ òun tabẹ̀ ẹ̀lẹ̀ lọ yóò máa lọ bó yóò máa lọ ní. sọ pẹ̀lú àwọn àmì tọ́lọ̀ ń fún wa yìí látara pé káfílẹ̀ dáhùn mẹ́ni wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al gbogbo nǹkan tó lọ́wọ́ máa dẹ́dàdá ní jáàmì tí gbogbo wọn ń tọ́ka yìí pé Allah nìkan ṣoṣo tó ká máa yọ sí fún un so ti ẹ bẹ́ẹ̀ bá wà lè ṣe bẹ́ẹ̀ ó ní wùláìkà. wùláìkà láwùláàlú bí àlà bí ni. àwọn àyẹn torí pé wọn ò dọ́lọ̀ mọ̀ láyé wọ́n sá ìmoore pẹ̀lú ìdára tá a ṣe fún wa àdìláàlú fi ànàkì wọ́n sùn wọ́n ń tẹ́ ènìyàn ọ̀rùn ni wọ́n ti kí ni wọ́n sùn wọ́n ń tẹ́ ènìyàn ọ̀rùn ìyẹn ni pé wọ́n tẹ́ ní ọwọ́ wọn ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ wọ́n tẹ́ ní ọwọ́ wọn pọ̀mọ́ kí ni pọ̀mọ́ ọrùn àgbàlá fi àná kì wọ́n sọ ọwọ́ pẹ̀lú ọrùn. torí báwọn tá a bá ti di chain sí lọ́wọ́ àti lọ́rùn bẹ́ẹ̀ ibi tí wọ́n ń lọ ni wípé àsọ̀hábù náà nínú ni wọ́n ń lọ. àwọn eléyìí hum khaliduna fiha hum àwọn ẹ̀wọ̀n fíhà xaali nínú náà yẹ xaali dùn wọ́n ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ìyẹn ní pé inú tó burú jù láyé kò fura ní ní àmìlá kéèyàn sá ìmúre kí ni sí dẹ̀ra ọlọ́run sá àwọn sá ìmúre lórí ẹ̀dá báyìí sá ìmúre ẹnì kan ló ń forí jẹ wa àyè sá ìmúre asàfùlà asàfùlà àtúwò ilé yìí àbí òtún bá sọ́dọ̀ ọlọ́run tó ti tó bá jẹ́ ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún kẹsẹ́yìn tí wọ́n ti gbin àwọn ọ̀pẹ yẹn náà níjọba wa tí wọ́n ti ní àgbẹ̀ lọ́ba lábá ti mójútó àwọn kíni o ọ̀pẹ yẹn kílẹ̀ gbé wọ́n ṣẹlẹ̀ sí i. bẹ́tì náà gbogbo reserve oko reserve pátápátá èyí tó wà lẹ́kìtì ni o tó wà lóńdó ni o tó wà lọ́sùn ni o gbogbo ẹ̀kẹ́rẹ́ mú èyí fẹ́ ẹsẹ̀ gbé e sí i wọ́n ń dá mi tuntun àmọ́ ó tún àyínlá náà ṣe kí ni o so ó wáyé ká rò pé epo àwa jẹpo jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ so yẹ wa àwọn ẹbẹ lè máa ṣe pé láwọn ìjọba wa wípé tí ò sí èméjì rárá lórí ẹ káwọn sọ wípé nàìjíríà ni wọn ti mú èso epo pupa lọ́bọ̀ lọ sí Malaysia sẹ́kọ̀ hàn gidigidi àwọn kì í ṣe lórí àwọn sọ fún mi sẹ́kọ̀ àwọn ń gbọ́ ni ó ń bẹ́ẹ̀ náà information mi náà tó jẹ́ pé it's not there but. wọn ní bọ́mọdé ò bàbá tàn yóò ti kí ni yóò bá àrùbá eléyìí kọjá àrùbá torí pé kì í ṣe ise nìkan náà rí lára kí ni lára ọ̀pẹ àbí lára ẹ̀yìn àwa nìkan lára òpé nìkan ni tàbá rí fáìn rẹ̀ kì í ṣe nìkan ni wọ́n rí kan ọ̀kan ọmọ yíbò kan wá sílẹ̀ Egypt ó wá wá sílẹ̀ Egypt ó ó wá lóun gbọ́ wípé Egypt ń gba kíni o ó ń gba epo ó ń gba epo la àwọn product ẹ̀ kíkọ́ tó kó wọ́n refine kó tó dé gbogbo pa gbogbo ẹ̀ náà kọ́ ni wọ́n lọ sí epo padà rẹ̀ so ó lóun gbọ́ pé wọ́n ń gbà so nígbà tó wá méjì company tó wọ́n ń gba oil palm oil palm kernel and some other materials so ọlọ́run kára àbíká nìjọ lọ meet àwọn Lárúbáwá yẹn ìjọ yẹn ni mo tó hà kọ́kọ́ ọ̀rọ̀ ta sọ́lẹ̀ kan yìí wọ́n wá sọ fún wa wípé epo wá ní nàìjíríà àwọn ò ṣe kí ni àwọn ò ní ìdí ẹ̀wà mo bẹ́ẹ̀ lè bá sọ fún wọn láwọn ń tèkì epo láti Malaysia Indonesia Philippines so kò sí tó bá wájú wípé ìdára tọ́lọ̀ ń ṣe fún wa yẹn téèyàn bá ti wá sá ìmoore sí dára ẹgbẹ́ ẹ̀rọ tí ó ṣẹlẹ̀ ó látara kan bẹ́ẹ̀ so ọlọ́run máa ń chẹ́ǹjì ìdẹ̀ra téèyàn bá ti sá ìmoore yóò wá chẹ́ǹjì ìdẹ̀ra yẹn kò ní ní ìmọ̀kọ́ máa jò wúlò púpọ̀ so ọlọ́run wọn sáà ṣàánú fún wa ọlọ́run kẹ́ wa ó dẹ̀ dá wa àwọn ìdẹ̀ra tó ṣe fún wa yìí ó dá wa láti ká mi lè mọ ọlọ́run mọ̀ ṣe wa lálẹ́ ìmoore ọlọ́run mọ̀ ṣe wa lálẹ́ ìmoore subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta نستغفرك ونتوب اليك